حرم تسبح المسلمين بالكفار يقول سبحانه ألم يحزن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل وطال عليهم الأمل فقصت قلوبهم وكثير منهم فاسقون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد أما بعد فاتقوا الله عباد الله وراقبوا في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم عباد الله إنه تعالى في شمس الكافرة والله إن القرآن على مؤمن أشهدون النبي صلى الله عليه وسلم ومن فهو حال التشكر بالكفار بكما خرج عوام الكريم كما قد يوم. Kíkọ̀ fún yìí, yọmọ ọ̀rọ̀ ní ìyàwó yọrọ sí náà ìṣẹ̀lẹ̀ ọkọ wà láti má fi bára lọ́wọ́ káwọn ọlọ́kọ sì wà lábẹ́ ọkàn nù mẹ́rin alákọọkọ ká má tẹ wọn má di ọkàn wọn ọjọ́ àdàlà ẹyẹ ló ti àwọn ọ̀rọ̀ ká má tẹ àwọn pàtàkì àbíyà ní má di ọkàn wọn nípa pé ìjọba ká má ní fún ọlọ́run ọmọ tó sáà nù àbùdọ̀lọ̀ ìfún ẹlòmíì yìí sì máa wáyé lọ́dọ̀ tó wọn ẹni nílẹ̀ kan náà ni wọ́n ní sí ọlọ́run wọn a tún máa fi jésù. bákan náà ká má jẹ wọn ńlá jẹ ọkàn pẹ̀lú wípé kéèyàn ká wo òṣùpá gbéra rẹ̀ láti ẹ̀yọ ọ̀rọ̀. ká má jẹ wọn ńlá jẹ ọkàn pẹ̀lú ká lọ bàbá ká lọ sí sí ọlá ká ọlọ́run níbà. ẹni tí wọn máa fi ọlọ́run ní bàbá jésù. wọ́n tẹ̀lé kan àyè sí ìlú nínú lọ ọmọ ọlọ́run ní ṣe lẹ́gbẹ́ bí àwọn ìyàwó ní náà ti máa ń lọ àwọn náà sọ pé àwọn ìgbẹ́ yóò fún un wá ibi àwọn ìgbẹ́ yóò lọ ọlọ́run ní ṣe. ká má jọ wọn ní abẹ́ àjọ náà nípa ká kọ́ sáré ìgbòho àdìgbà wa lọ mú sáré níbi láti máa lọ sí ìjọsìn. ọwọ́ àwọn àdìgbà àríṣà ọ̀dẹ̀ ọmọ òǹdàlá àdìgbà náà kò bá ìjọba sọlọ́wọ́ àtọ́lá ó ní ìgbésí ẹ̀ka sọ̀rọ̀ ọmọ agbẹ́sẹ̀ àwọn iṣu àti àwọn nàṣọ́rọ́ kí ni wọ́n tó wá fẹ́ o ìtàkàtò gbogbo àmì àti ìmọ̀ta ìlà. wọ́n mú sáré àwọn àgbẹ̀sẹ̀ ọlọ́run ọba wọn mú ní mọ́sálásí. lábẹ́ àti ọ̀gbọ́n ká má ju àwọn ẹni nínú pàṣípàá gbogbo wọ́n ti sílà níbi máa ń pín yẹlẹyẹlẹ àti máa yà pẹ́ẹ́rẹ́ àti ká máa ní ẹgbẹ́gbẹ́ ká máa ní ìjọ ìjọ ìṣe ìwà mùsùlùmí ìwà wọn pàtàkì àdúrà sí. òun ló fà lọ́wọ́ àwọn sùhánù ọ̀dára tó lọ nígbà tó a lè mọ̀ràn ọ̀dọ́ ọ̀fìn àti náà ọlọ́run wọn lága kúndù kẹ́lẹ̀ sí iná kàkọ́rọ́ ẹ bá dàbí àwọn ẹni tí wọ́n fi kékeré àwọn olùdarí ẹni wọn àjà wọn àti olùdíjà ẹ̀mọ́tà jẹ́ àwọn ẹni wọ́n fún kékeré wọn tẹ́lẹ̀ wọn wá sí àpẹẹrù nípa nípa ìyá àwọn ẹni náà lẹ́yìn sábà ìlú wa níbà wọn. ọlọ́run ti tẹ̀ra àwọn ènìyàn àwọn ọlọ́run ajẹ́ ni wọn àdáàbò àwọn ìyá tó tóbi gbà. àníbi sọ́nà ọlọ́run máa ń sọ̀rọ̀ láwọn oníṣẹ́rí àwọn ojú wọn fi ti tẹ̀wọ̀n tó àti tẹ̀wọ̀n tuntun bẹ́ẹ̀ náà làwọn ọ̀sọ́rọ̀ àwọn ènìyàn ti tẹ̀wọ̀n tó àti tẹ̀wọ̀n tuntun àníbi sọ́nà ọlọ́run àti wọ́n ní gbogbo wọn ní náà ní wọn parẹ́ níbo bí gbogbo wọn ni wọ́n wọ̀ náà ọlọ́mọdé ọwọ́ pẹ̀sọ́ ọ̀dọ́ máa là. ẹyọ fún ọjọ́ ńlá yẹn wọ́n ti àtẹ́bí lè rí báwọn wọlé ọ̀sọ̀gbọ́n wà ní ìpàdá ó ní àwọn ẹlẹ́lá àti ìpínlẹ̀ wọn wà lórí wọn wà lórí ẹ̀dẹ́ àti àwọn ọ̀hánà nítorí káfí má pè yẹlẹ yẹlẹ ọlọ́run kọ́ aláṣẹ ìdáni ìpínlẹ̀ yẹlẹ yẹlẹ òun náà ní pé ká sọ̀kan ká dúró lọ́gbà lórí òtítọ́ lábẹ́ aláṣẹ kan yóò máa darí wa nípa dáadáa ọlọ́run tó àtẹ́lẹ́ ní omi káfíńdó náà ní tẹ̀lé ya ẹ jùlọ mọ́ ohun ọ̀nà ọ̀pá lápapọ̀ ẹ kó jọ lórí òtítọ́ bákan náà sáma ti àwọn kàkàdá ti àyè káyọ̀tì lẹ̀ fún àti ẹ̀wọ̀n ọ̀fara ẹgbẹ́ wọn nínú àti ọ̀gá wọn ó ní wọn máa bínú sísẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sábẹ́ wọn bá dé ní máa fi wọn lù wọn bínú tọ́lọ̀. àníbi sọ́kọ́ lọ́wọ́ àṣọlá ó ti ní àfihàn rẹ̀ ó ní lẹ́yìn sáà nílẹ̀ wọn lọ́wọ́ lọ́wọ́ kì í sára wa èyí tó kì í sáré fún ní o àtijọ́ mi ìfọlọ́sọ rẹ̀ mọ́ ẹni وشق الجيوب يوم أنفاق ويمار لهم يقبل ودعا بدعوى الجاهلية يوم أوافق في حي وصمونا agbègbè lọ́wọ́ nínú ìwàkiwà tó ń fọ́n òun náà lè gbé wọ́n èyí fún ẹni tó bá ti àmì èyí sí àìsẹ́ rẹ̀. alẹ́bíkọ́ ló sọ wà lọ́sọ̀lá nígbà tí ìsinmi arábìnrin kan tó pè ní ẹ̀ẹ́dìmọ̀ àìmọ́ bá tó ẹ̀ma tó omi ìyá. ọmọ àjáde nìyí ìdésí rẹ̀ wá tóbi lẹ́mí àwọn èèyàn tí wọ́n wá pẹ̀lú àgbẹ̀bí níjọ́ yìí ọ̀lọ́wọ́ àlùfẹ́lá wọ́n wá sọ pé ọ̀yẹ́ kálẹ̀ lọ sí pẹ̀ lọ́dún sí pé ọlọ́ wọ́n fẹ́ ní ilẹ̀ ìyẹn pàtàkì ní táwọn agbọ̀wọ́ obìnrin pàtàkì yé ni àdébí ọ̀lọ́wọ́ àlùfẹ́lá wọ́n àwọn òfin kalà wọ́n ń yẹ̀ tí ó lọ bí àgbẹ̀bí kọ́ wọn fẹ́ wọ́n ti ní النبي صلى الله عليه وسلم قال دامه أتشعر في حسن من حدود الله سوى ما سوى من إياك من إيانا الله سبحانه النبي صلى الله عليه وسلم وضع إيمان صلى وبالغ في الخطبة إيمان صلى يد لبرنا ويقول لهم احتسب عليه وفي إيمان صلى لبرا وأيضا الله وفي الله أبقرا لو أن فاطمة بنت محمد سرقت tọ́ka jáde pé bá tún ọmọ Muhammad òun lọ jáde lámọ̀ká àtúnyẹ̀dá máa ti jọ̀wọ́ ìrọ̀lẹ́. Ṣé ẹ̀yin náà fẹ́ dàbí àwọn bàtàdá àbíyá ni? Sọ́jà tí gbẹ́rẹ́ wáyé bá ti lè lọ́jà ni, wọ́n á fi ilẹ̀ tọ́ka ti ń fẹ́ sọ́jọ́ lẹ́ni, òun ló jìyà lórí ẹ̀. Àgbàdàlà ẹ̀yà ń sọ ọmọ ọba. Adé ẹsẹ̀ ọmọ ọwá gbígbé ka yapa sí àwọn bàtàdá àbíyá àwọn kékeré. Àbùkọ̀lọ̀ farajọ́ nínú àwọn ìjọ ẹjẹ́ àwọn oníbi ọ̀rọ̀ ìmọ̀ra lọ́dọ̀ àwọn kàkàtà àti àwọn ìtú lọ́dọ̀ tí wọn àwọn gbà yìí pé gómìnà tó bá tún ti àlejò lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ bá jẹun mọ́ èèyàn gbọ́dọ̀ tó ti tuntun lé mọ́ ẹ̀rí àníbi sọ̀lọ́lọ́ àrùsọ́láwà pọ̀ wá akẹ́kọ̀ọ́ orí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ọlọ́lọ́gbọ́gbọ́ pọ̀ tí ọlọ́run ọba àtẹ̀dá gbé ló wọ́n adúlọ́ ẹ̀ka adé pàṣẹ àní wọn máa bèèrè ọlọ́run ti rà nẹ́bí sọ ọmọ ẹgbẹ́ àdà sùdánì o kéèyàn ti ìbálòpọ̀ lórí ẹni nígbà tí bá ń ṣe àlejò lọ́wọ́ fún àtẹ́sí ló ti dá àfihàn torí bẹ́ẹ̀ ara títí ń sàlejò yẹn ti dé àlejò ń jáde ẹ̀jẹ̀ bá kú títí tẹ́jẹ̀ ẹ̀ bá máa fi sọ́ọ̀mù tó bẹ̀rẹ̀ yóò ti ti mọ́ra. ẹ̀rí òjijì ọlọ́run sọlọ́lá sọlá gbogbo rere lẹ́lẹ́ báyàwó yìí nígbà tí bá ń sàlejò lọ èmi dé èèyàn kan ní wọlé síbi tó ní ìgbà yìí báwọn yóò ti ti gbọ́rọ̀ yẹn wọ́n bá ní á ọ̀bẹ́ ẹ̀ sí ìtẹ̀tẹ̀ rárá títí wù kọ́mọ táwọn lè gbé dání àti káàkiri ìtọ́lọ́ àtàlà tó mú ọdún ti tẹ̀ wá. àti ìpìlẹ̀ àwa mùsùlùmí òun ni pé ní àwọn bàtàkì àbíyà tí wọ́n bá kọjú lọ́nà bí káwa kẹ́yìn dàbẹ̀. eléyìí kan ni ó pè bá ẹ̀rí tó jẹ́rìí ìpìlẹ̀ pé ní wọ́n bá ń lọ àpògbọ̀dọ̀ lọ́rẹ̀ nígbà ìyapa wọn tún yọdún nígbà tí ọlọ́run wa sùhánù wọ ti ara tọ́pọ̀ àwọn mùsùlùmí láti gbé ní wọn àti wọn kò kúrò láti ṣe ní báwọn ìyapa tó lò ẹ̀rí ọwọ́ náà àti ìdàgbàsílẹ̀ tó nà ọmọ rẹ̀ nígbà tí wọ́n ti máa dé nígbà láti máa fi àwọn ẹ̀ pásítọ̀ ló ti tó ìmọ̀ lórí tiwa àwọn ẹni ẹ̀dí aṣáájú òṣìṣẹ́ ọlọ́run wọ́n ní ká ah, ẹtù àyè fáwọn yẹ̀rù tí wọ́n máa ń fún fèrè dábìbò lọ tí wọ́n bá tó wọ́n ti di bàtẹ́ mi sọ̀rọ̀ lọ́wọ́ àtàlà ń sọ fún bíláàlì nìyẹn ìyá bíláàlì ọ̀dẹ́ ni ìbí sọ̀lá máa lọ ń pè lórí láti ṣe ìjàmbá táwọn ọ̀dọ́ wí. níbi ọ̀rọ̀ adójúkọ ẹ̀wẹ̀ ó ti di oṣù mẹ́rìndínlógún àbí mẹ́tàdínlógún ọ̀hún làǹdẹ́sì òjíṣẹ́ ọlọ́run sáwùjá ọ̀yẹ́ ká máa kọ sí dàbí kánà sallallahu alaihi wasallam yóò ká máa tóbi sókè kúrú òrùka wọn náà ti fa ayà kalẹ̀ yìí ẹni kọ́ ní ọ̀rọ̀ ká kọ́ ní lóba wá ti ṣe dàbí kánà a ti ní kó ṣe ṣe ojú rẹ̀ sáma a ti dojú ẹ̀ kọ́ kí fúlẹ́tà ń tẹ́gbọ́ ọ̀hà adójúkọ̀ tó yọ lójú ọlọ́run òun náà ti gbé ìṣesí tí wọ́n ti gbé ẹni kẹ́jẹ́ ìmọ̀mù ó lè wà nínú ìlú bá wá kírun fún àwọn ó sì wà ní ìlú nínú wọn. àníbi sọlọ náà sọlá nígbà àwọn mùsùlùmí ya fámílì wọn lọ ṣẹlẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ sọlá nù àdìbì jáde ọ̀jọ̀ ọlọ́run sọlá àdìbò wọn. ìgbà lọ́rẹ̀ kò lè dìde bàbá kì í ló tó fẹ́ bẹ̀rẹ̀ àníbi sọlá wà àwọn ti ní pé tẹ̀sí ní ìrànlọ́wọ́ láti sọ wípé a bá ti gbọ́wò lè mọ́ kò kò ní ìsìnká máa sí lè jẹ mọ́ tọ́ra máa ṣàkóbá àwọn ẹni tí kí wọn àti lé kí wọ́n lè máa gbogbo ìgbà tí wọ́n sí àtẹ́bí jẹ sọ̀lọ́ láyọ̀sẹ́lá bí ẹ̀mí jẹ abẹ́ ẹ̀mí ló yàn omi sábà sábà ní fi owó rẹ̀ nígbà tó rẹ̀ àwọn wá tó ìjọ náà ọba jẹun ìjọ náà sọ̀rọ̀ àgbàlá wà ní ìlú ọba fún ọ ibi wọn lóko lórí ìrùn náà ló ti tọ́ka ìṣára pé wà ní ibi ti bí àwọn ti máa ń àtàwọn ó ti bá wọn wọn ní wọn á ìtẹ́kùn omi àìsùmọ̀tìkù ẹ máa ti àwọn ìlẹ̀mọ́ fún yín ni tí wọ́n bá kírun fún yín nínú ẹ̀kẹ́ nínú tí wọ́n bá kírun fún yín níjòkó ẹ̀kẹ́ níjòkó eléyìí jẹ́ ẹ̀kọ́ láti fún nínú ìyàpá fún wọn níbi ìjọ sí wọn onídùúgbò ẹgbẹ́ kódà kí wà níwájú ìta بن عوف رضي الله تعالى عنه وانا في داره صلى الله عليه وسلم اوقع رسول الله بيبي خالق اليهود اي فتاوى الجو فانهم لا يصلون في عادهم تريد يكيهم في بداهم ولا صفاتهم خدا tí wọ́n bá wọ aláwọ̀ ìyá ìkọ̀sẹ́ wọn náà wọn lè fi kírun wọn lè yọ lẹ́lẹ̀ nínú yàtọ̀ tí wọ́n níbi ìjọsìn òun ní pé wọn bá fẹ́ kí wọn máa fọwọ́ dábàrí wọn máa fọwọ́ dábàrí ìdíje ọlọ́wọ́ bá kọ̀ wá ní pẹ̀lú ìyá náà ó sì níbi náà òfin kọ́ ni pé ìfọwọ́ dábàrí nígbà tá a bá ń ṣèjọ sí yẹn wọ́n ti sọ yìí sí àwọn júù báwọn júù ti máa ń sọ yẹn nínú ìyapa tí wọn nínú ìjọ òun náà ni pé yẹn da asọ́ọ̀lẹ̀ kásọ máa sálẹ̀ nígbà tí yẹn kí wọn àyẹ̀bẹ̀ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ kí yẹn wá mú akọ kó fi gbé gbogbo ẹnu nígbà tí mi kírun sẹ́ni ló ń gbà ní alẹ́ súnmọ́ rẹ̀ pé kí yẹn máa jorún lẹ̀ bá yàrá yẹn pọ̀ débi pé yọ akó yẹn lórí ókó yẹn gbogbo ojú ọmọ ìlú yàrá àti ìjọba bá jẹ́ ohun kíkọ̀ ọ̀yẹ́ tó ní ìgbà tó ń lọ. eléyìí báwọn yẹn ti máa ń tẹ̀yà lọ sálá níta yàrá sí wọn. ìgbàdàlà nínú yàrá tí wọ́n tún jọ níbi àwẹ̀wẹ̀ ìjọ náà bá gbájú òkòrò pé káwọn máa ó tó ti jọlọ ọ̀sọ̀lọ́ àtọ́lá ní ìyá lọ sí fẹ́ láàrin àwẹ̀ wa àti àwẹ̀ àwọn kàlẹ́dá àti àwọn náà ti máa jẹ sáré. bákan náà láti ṣàfà àwọn tó àwẹ̀ òun ni tètè máa sí ọmọ ẹnu pàdé àti ìwé ọ̀rọ̀ ọ̀jẹ̀ lọ lára wọn ní àwọn ẹ̀sìn oníyé máa borí islam ó sì máa lékè nígbà táwọn èèyàn bá tètè sí ìrònú ọba gáàrẹ àníbi sọlọ́mọ́ àlùfẹ́lẹ́ onílẹ̀ náà ti tọ́lá àwọn ojú àtàwọn ọmọ yóò àwọn ilé bèrè nínú wọn. nítorí àtìlẹyà bá ní wọn nínú ìjọ ti awẹ òun náà lè tẹ̀lé àti kọ̀ọ̀kọ́ aláti máa gba àwẹ̀ àgbà yìí fún pé àkótó lọ́gá ọwọ́ àwọn àdéhùn ilé ìyá tọ́jú ìyàwó bàtíyọ̀ nínú ìpàtà ọ̀sí ìyá wọ́n ti kó gbèrò láti gba àwẹ̀ ẹjọ́ méjì láì ní tẹ̀sẹ̀ta bìrìbìrì tí ọwọ́ àtìkọ́lé kíkọ́ tí wọ́n kọ̀ọ̀kan ibi ìlàdédé kọ̀ọ̀kan dádájọ́ òjìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣálá ń kọ̀ fún mi náà pé kí n má sí bẹ́ẹ̀ òjìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣálá wa sọ pé ìlànà yẹ̀kọ́ àlùdá ẹ̀ka ń sọ̀rọ̀ àwọn ọmọrin ni wọ́n máa ń gbà àgbà ipò ẹlòmí náà wọ́n ti tẹ́gbà ipò tó ń wá lọ́dọ̀ ọlọ́run yìí lágbára àti tó ń gbà àgbà ipò tó ń ní jẹun fún ìdíjọ́ mẹ́ta ọmọ ẹ̀hẹ̀ rẹ̀ lélo òjìṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣálá ní ẹgbàá rẹ̀ bọ́lá nígbà táwọn bá jà lọ́wọ́ lọ́wọ́. ẹsì nínú bọ́lá òṣèlú jẹ́ nínú ọlọ́run tó ń àti mo sì yá ná ilẹ̀ lẹ́yìn tẹ̀ nínú nígbà tó bá ti di fóònù sí wọn. lábẹ́ ìyàpá kan nínú ọjọ́ àwọn náà ń gbàgbé àṣùrà ìyẹn jọ́kẹ̀wá nínú ogun Muharram wọn á sọ fún àtẹ́jú rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sọ́lá òtítọ́ ọlọ́run ní àníta bá di ẹ̀mí insha Allah àwọn gbàjọ́ jọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ bí wọ́n ti máa ń ṣe hajj ìyá àwọn aláìní gbàgbọ́ olùdí ti hajj tí wọ́n kìí ṣe hajj lọ́dọ̀ wọn tẹ́ wọ́n àwọn náà láwọn ń hajj lọ́dọ̀ tí wọ́n ní o bí wọ́n ti máa ń ṣe hajj nígbà yẹn òun ni pé tó ti ọjọ́ mọ̀ndálìfà tó ti ọjọ́ mọ̀ndálìfà wọ́n ti bá nẹ́bí sọlọ́mọ́ àtàlá ti máa ń ṣe fóònù tó yọ lòdì ọlọ́run fóònù mọ̀ndálìfà lọ́dún ṣùgbọ́n àwọn ni ó ti gbà tó yọ olùdí ni wọ́n lọ أقول قولي هذا أستغفر الله لي ولكم وأستغفر المسلمين في مشاكل الأرض والله أستغفر وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله nínú káwọn afarajà wọn kékeré nípa àwọn tó ní ìsìn pẹ̀lú ọdún wọn ẹ̀rí ìpínlẹ̀ tó ní rọ̀dẹ̀lẹ̀ ló ti báyìí ẹlòmíì á ti ń di orúkọ ẹ̀ nígbà tó bá ti di ìparí dísẹ́mbà báyìí tó bá ipá pẹ̀lú wá sí ní jẹ́ ó lè lóun ti di gbọ́lá gbọ́lá lòun jẹ́ báyìí mo fẹ́ lọ yẹn ti tó nù dédé ayé o ìyapa tí wọ́n níbi ọdún wọn lọ́lọ́dún ẹ̀sìn ni mo ti bá ń bára ní gbogbo ìgbà láti má tẹ̀lé bàbá ilé ọ̀dọ̀ wọn ń pè ní ọdún tí a sì ní yàtì ní ohun tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ bá àwọn ọ̀dọ́ tó bá ti bá ní láyé ọdún yẹn náà ni níyẹn lè ní kí wọ́n gbìyànjú ẹ̀kú ọdún ẹ̀yọ̀ yìí o ẹ̀kú ọdún lóru àti lẹ́kùn kódà téèyàn bá àwọn ènìyàn sọ̀rẹ́ lábẹ́nú gan kò lè jẹ́ kí wọ́n níwùú bẹ́ẹ̀ àyàpá wọn níbi ọdún wọn àti àwọn ayẹyẹ rẹpẹtẹ tí wọ́n máa ń ṣe ẹ̀rí náà ló tún àwọn mùsùlùmí ní ìdèdè bá náà tún ti mọ̀lúbí ẹ̀rí àti bẹ́ẹ̀ fún àwọn ayẹyẹ oríṣiríṣi àwọn dé dé dé dé àwọn ìlú ní mùsùlùmí rẹ̀ bá lọ fún àwọn dé rẹpẹtẹ ní parí dìsẹ́mbà yìí ẹ̀rí ó gbélé lè dín nígbà tó lọ́wọ́ ló yà àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bá jọ gá yìí ó ní tó ròyìn wọn àwọn ènìyàn nínú yìí fẹ́ ní ọ̀dùtò ọ̀dùnlẹ̀ fún àkáàtì ọ̀dẹ ọlọ́wọ́ dára ní gbogbo àtàwọn nígbà àwọn àpò nígbà tó yẹ wọ́n ti sùnmọ́ rẹ̀ ní pé ọdún àwọn ọ̀sẹ̀ bọ fún yìí kí á lè rẹ̀. àbáwá ni sùmáàlì ọ̀dẹ ọlọ́wọ́ dára á nínú àbísí ló gbádùn dáadáa wọ́n kò kọ́ rí gbé yáda tó kù wọ́n ní nígbà kí ọjọ́ méjì ìjà ọmọ níbẹ̀ àwọn kẹ́ máa ń ṣeré àwọn máa fi ń ìjọ ọlọ́run wá ẹgbọ́ ọlọ́run ti pààrọ̀ ọjọ́ méjì yìí fún yín pẹ̀lú ọjọ́ méjì yìí olúwo lójú lọ kí lọ́jọ́ méjì yẹn òun náà ní ọjọ́ ọdún léyà àti ọjọ́ ọdún jágà ọdún táwọn òṣèlú méjì yẹn ọdún kẹta ara tún ní òye tó ń pààrà lọ́jọ́ ọ̀sẹ̀ òun náà ní ọdún ọlọ́run ọba sùhánà wa ta'ala ó jẹ́ ayélujára ìgbóhùnlé fún ọ̀sìn mọ́ńdàgà fún náà ti kú gbogbo ìjọba ọ̀fẹ́ ló ní ewu tó máa fi ń ṣe ìjọba wọ́n ti sùnmọ́ rẹ̀ náà ní àdéhìn ìyẹn ọdún ìjọba ọ̀fẹ́ ló ní ọdún ànábì sọ́kọ́lá sẹ́lá níjọ́ ọdún tí wọ́n mọ̀ pé wàhálà ìdúnà ọdún lè yà lọ́nu wa bákan náà fọ́ ọmọ rẹ̀ kàtọ́ bọ́ọ̀lù tọ́lú ní wọ́n ti déjì orúkọ rẹ̀ twenty five december àbí january one ilé ìwọ̀gbọ̀ ọjọ́ tó lè wá sí ibò òdìdí gọ́lá ẹbí lọ wọ kóòtù pẹ̀lú àwọn ọ̀tẹ́ bọ́ wọ́n bọ̀ lọ́jọ́ lọ́sọ̀rọ̀ akéde lọ́jọ́ tó ń sọdún fàyínú náà sọ́kù dẹ́sẹ̀ tẹ́lẹ̀ ti lọ àlẹ́ ìlú torí ìmú ọlọ́run ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí wọ́n ẹtí ó kọ́ bá fara jọka ìjọba ọ̀lẹ́ ìjà àìbájọ́lá ẹ̀yọ́ ní nínú àwọn kẹta fi yàtọ̀ àwọn sí yẹn àdúgbò tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo ni wọ́n bá kọ́ nígbà báyà gbọ́dọ̀ tún ní ìwà búburú kan tí àti kìí sí àti kì í sí wa mùsùlùmí ọlọ́run ni wọ́n ti tẹ̀kẹ̀ sí irú mi láti ìdájọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàtàgáàdìyà wọ́n máa lérò ìgbé lọ́ọ̀yọ̀ tó ẹ̀sùn mi bá ní ìmọ̀ nìkan kò fáàrọ̀ pípa àwọn bàtà ẹni jẹ́ ìmùsùlùmí padà bẹ́ẹ̀ ti kékeré hátàdà mìíràn ìṣe àǹfọ̀nì wọ́n kẹ̀sì pẹ̀lú ẹyin ni o òsínú pé dáadáa àti ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ọ̀sẹ̀ àti ìdàgbàsókè dàkábàárì bákan náà mẹ́yìn bá àti máa ń sàbẹ̀yẹ̀ náà lọ́wọ́ lẹ́yìn tó ti sọ̀tì rẹ̀ sí wọn sọ̀tì bá fọ̀rọ̀ ayọ̀ lọ́wọ́ tàbí lẹ́nu. afọ ọkùnrin rẹ̀ àbúrò rọ̀jò lọ́wọ́ tẹ̀lé àti ọ̀kẹ́ náà wà lọ́wọ́ tẹ̀lé lẹ́bi ìjẹta nínú àyíká sọ̀tọ́lá ń kúrò pé ẹni àlùjẹ́ta ni wọn. wọ́n lọ sí ọlọ́run sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sọ wípé dẹ́kpa ilé ikú dáàbò lè òun náà ní ẹ̀jẹ̀ àtìgbọ́nìra àti mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ní ìjà ara wọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ pẹ̀jẹ̀ ara wọn hátàtù méjì lọ́wọ́ hátàtù kẹfẹ́ tó fi kú wú ni ẹni tọ́lọ̀ ń kú lówó ti tẹ dáadáa kí ẹ sọ́jọ́ ọlọ́mọ ṣe ṣe ọgbà jẹ kí ẹ náà wá wọ́n náà yóò ti náwó yóò tó lù ní ọ̀bà àtàlọ́ ìjọba ẹ̀tọ́ náà fún mímọ̀ nílò dáadáa kí ẹ sọ́jọ́ ọlọ́mọ ṣe ọgbà gbé mọ́ kí ẹ náà wá wọ́n náà kú lè yẹn náà ó ti di ọmọ tí ó jọ́ tara bẹ́ẹ̀ dàáfà tóun náà máa ná ìmọ̀ dáadáa sí yẹn tí wọ́n bá rí gbólóhùn hásàtù ìtumọ̀ rẹ̀ náà ní owó jíjẹ ní ìlú tòrú ìyẹn ni ọba dẹ́dá ní kàtẹ́bí sọ́mọ́ aláwọ̀ wà lọ pa rẹ̀ pé wọ́n mi sọ́pẹ́ ha sílé ìdá hásàdà òun tí yẹn máa pẹ̀ yẹn sí dáadáa sí tẹ́kúnádó kó kú ìtọ́jú lọ́wọ́ kú gbọ́dọ̀ mi o àtẹ́kìrì sí wà wà mùsùlùmí ìwọ oníwà ni àjọ àjọ ọwọ́ nù hadithi àdìsàn ìdìbòdì rọ̀jò ọlọ́wọ́ tó rà wọn láti fi tọ́lọ́ àtàlà ní sẹ́rí ayé tọ́jú wa tuntun fọjọ́ ó dùn olùkùtù àmọ́ ọlọ́wọ́ bá tó hàn lù nàárà ó fi ṣe àdúlé lórí ilẹ̀ ó wá gbogbo rẹ̀ ti fẹ́ sí àdébí tọ́lọ́ ọlọ́wọ́ àdùnkúnlá ọlọ́fẹ́ kùtù yà ẹgbẹ̀rún ọlọ́wọ́ padà rà yẹ̀wò má pè é lẹ̀ ẹ̀fá sí. òtúmọ̀ yìí fẹ́ báyà àwọn àjẹ́ o wọ́n kẹ́kọ̀ọ́ ní sáà ẹ sì bẹ̀rù ọlọ́run ọba lára àwọn obìnrin. ìtumọ̀ rẹ̀ ni pé sí ọlọ́run òun ní kẹ́sẹ́ nípa àwọn obìnrin fẹ́ sí ọlọ́run ọba ẹ̀ jìnà sí. Ànábì sallallahu alaihi wasallam onítorí bí àkọ́kọ́ ìpínlẹ̀ tó ń tẹ̀lé sí àwọn ọba ní ìsọ̀rọ̀ àmì káà nẹ́ẹ̀mí bó làwọn ọ̀sẹ̀ ní gómìnà tẹ̀lé àwọn obìnrin bákan náà nínú wàtá tí a gbọ́dọ̀ fọ́ra mọ́ ìbẹ̀ lára àwọn bàtàdáàbíà tí ìṣe wà wà ká ìyàpá wọn lórí ẹ̀ òun náà ní máa gbègbè àìmọ̀tẹ́mọ̀tẹ́ òun náà ní gbègbè ẹlẹ́yàmẹ̀yà afáwọn ìjánu àbúlá ọ̀jẹ̀ lọ tẹ̀lá ọlọ́ ìtọ́jú ajagun pẹ̀lú ti ọlọ́run sallallahu alaihi wasallam nínú àwọn àjẹrò wọn ti pọ̀ àwọn àkọ́rin náà ti pọ̀ ìṣẹ̀lẹ̀ kẹwàá ṣẹlẹ̀ jọ̀ka bẹ́ẹ̀ ìgbẹ́ kan náà àwọn ó ti tẹ àǹtọ́rí kan mọ́lẹ̀ nìyẹn inú bá sí yẹn níbi inú tọ́lú lágbára níbi pé ń ké sí àwọn yòókù rẹ̀ àǹtọ́rí nǹkan fi yá ẹ̀ àǹtọ́ ẹ̀yìn àǹtọ́ gbọ́dẹ̀ wà ẹ̀ wá rìn mí lọ́wọ́ abẹ́ jà ó ó fi ẹ̀yìn tó gbé yìí lẹ́ẹ̀ má ti lẹ́ẹ̀ má sọ pé oṣù ààrẹ èyí sì ti fi mùsùlùmí o fẹ́ẹ̀nìkan Yorùbá ẹnìkan làwùsá kò sí yàtọ̀ láàrin fẹ́nìkan láwùjọ ẹnìkan ní yorùbá ẹnìkan ní ibo ìyàtọ̀ tó lè wà òun náà ti bẹ̀rù ọlọ́run ọmọ sánú ọlọ́run ní ní ẹ̀ kàlọ́sìlẹ́sùn ìdíkàkàrí wà fún ta ẹ̀yìn yẹn adarí látara pàtàkó wọ̀jà lẹ́kùn ṣòro bá kọ́kọ́ bá nílà níta àárọ̀ adékẹ́ jẹ́rẹ̀ àti ìdílé sẹ́kẹ̀ bí dára yín mọ̀ ní ẹ̀ ìdìnnà àṣàmàtò máa ń sọ̀rọ̀ ọ̀yà sọ̀rọ̀. ẹ̀tọ́ lápọ̀lẹ́ sùn lọ́nà yín lọ́dọ̀ àlá òun ẹ̀sìn bá fáyà ní. ẹ̀tọ́ ajá sọ̀rọ̀ ṣé báwọn yẹn rẹ̀ kẹ́ wá rẹ̀ mí lọ́wọ́ wàhájì náà ní tó ti dì bẹ́ẹ̀ ẹ̀yin wàhájì wàhájì rí ẹ̀dá náà wá rẹ̀ mí náà lọ́wọ́ òjijì ọlọ́run wá gbọ́ ó ní àhà sallallahu alaihi wasallam ó ní kí ló tún fa dáhàwá ìjà ìlíjà ìgbésẹ̀ ẹ̀mọ́fẹ́ mọ̀kànlélẹ́yìn tí wáyé kẹ́ẹ́ tó di mùsùlùmí wọ́n ti dà ń wò ha fa iná ha mú sínà ẹ̀fọ́ àti ẹlẹ́yàmẹ̀yà ẹ̀fọ́ àti nítorí pé òun ti ń rùn tí àbídẹ́sì bá ṣẹlẹ̀ ní àwọn Yorùbá wọn ti ẹlẹ́yàmẹ̀yà náà àwọn sáà náà wá Yorùbá méjì wọn bá sọ pé èèyàn méjì ló àti mọ́là kan ẹ̀dá kò fáwọn yẹn ṣe èèyàn níbi èèyàn ni wọn gbà téèyàn bá tútù wọ oúnjẹ tó wà lóyún jẹ́ mùsùlùmí nínú kẹta gbọ́dọ̀ bí apá àwọn ènìyàn òun náà ní pé ká jẹ́ káwọn obìnrin wọn gbélé jókòó àtàwọn bàtàtà bí àlàwọn ìyàwó wọn máa ń rìn sí mẹ́nẹ́mẹ́nẹ́ tí wọ́n máa kiri jí ọba adédájú ọkọ ní ẹbí ìbò ìwọ̀n ti gbòòlù ọkọ̀ ojú àwọn obìnrin ẹgbẹ́ ilé ọkọ̀ ní jókòó wọ́n láyé sábà rẹ́jìn náà sábà kò jẹ́ ìjà yìí jẹ́ ti ìbò náà ẹ má fi ọ̀tọ̀ yín hàn bí ṣe ń ṣẹlẹ̀ kí sáà tó ní oríṣi ìtumọ̀ káwọn afọ́nká fẹ́ẹ́ ipò ọ̀hán àti kì í ṣèṣe sí àwọn àtúntòmí. bákan náà nínú ọ̀dà agbọ́dọ̀ sọ̀rọ̀ agbọ́dọ̀ wẹ̀ wúwọ́ èwù táwọn kẹfẹ́ ní máa wọ̀ aṣọ tó fẹ́rí pé ọ̀tọ̀ ní kọ́lọ̀ rẹ̀ àwa lọ pa ní àárò yẹ́lò tí yẹ́lò yẹn tó wá ń pọ̀ mẹ́nàmẹ́nà mùsùlùmí àgbàlọ̀ wa ọ̀ eléyìí máa kí àtiwá nínú kàdíṣà tó lẹ́yìn tó lọ́mọ ọjọ́ lọ́wọ́ sẹ́lá àdúrà wọn làbẹ́ni sọ́lá sẹ́lá mọ́ lórí aṣọ méjì kan náà mọ́ òun pé kí wọ́n tẹ̀ pa ní arú yẹ́tò ní kìí ṣe gbogbo rẹ̀ yẹ́tò ní tẹ́lẹ̀ kí wọ́n tó wù. aṣọ yẹn ti ní kọ́lọ̀ tẹ́lẹ̀ wọ́n tẹ̀ wá lọ pa ní arú yẹ́tò ní tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ọlọ́run tó sọ̀rọ̀ sọ pé ṣé ìyá rẹ̀ lọ pa láti fi kọ́ wọlé ìjọ náà ní lọ́ọ́ fọ́ ọ ó ní wàá sọ pé màá fọ́ ọ òjijì ọlọ́run ní báwo lè fọ́ lọ́ọ́ dáná sóòlì ìnìhádà mi ìyá mi kò fáà nínú aṣọ àwọn ìpèrí lílé wa kọ́lá tẹ̀lifá tó máa má sì wọ̀ mọ́. inú kẹta sì yá fáwọn tó jẹ́bi àdéhùn ọba gbójú sọ́nà ẹbí akéyìn dáadáa ní o. nípa ọ̀dà máa ti jẹun náà àdéhùn sọ́nà wà sọ́lá ní ẹ̀ẹ́dẹ́ lọ́mú nínú gba góòlù àtúnlébà ẹ̀ẹ́dì gbọ́dọ̀ wọ́ sọ ara àmọ́sọ tó wọ́n sọ́nà ẹ̀sìn tí àníbi ọlọ́wọ́ àtọ́lá bí fani ní aláwọ̀ fi kiri à. àwọn aláìní gbàgbọ́ wọn bí láyé wọ́n lẹ́kùn àfẹ́wọ̀n àbẹ́ ilẹ̀ níjọ́ fi dà lórí àwọn. ẹ̀yin àpàdé àwọn ọ̀fẹ́ wọn nínú àwọn ọmọ sàgáàbíà ẹ máa ẹ̀yà pàtàkùn àbọ̀lẹ́ àfáwọn ẹni tí ń bọ náà àwọn ọmọ ń dé àtọ̀ wọ́n tẹ̀ tó ti gbójúgbójú ọkùnrin ni wọ́n ẹ̀rí ẹ̀sìn rúgbọ́n ọ̀dọ̀ ẹ̀dí túbọ̀ ẹ̀yà bá sí àwọn ọ̀sẹ̀ bọ́ ìgbà wà mí nìyẹn gbogbo oríṣi àwọn àkàdé ti lọ́wọ́ àtẹlà ń kọ̀ọ̀sá lálọ́ ní ìwé nínú ìjọba ti àgbà báwọn ènìyàn òní tí ta bá fẹ́ tó lè wúlò wọn yóò fi ilẹ̀ tuntun bẹ́ẹ̀ kò pa òjijì ọlọ́run sọlọ́lá ìsọlá náà kàdíjà mi láàyè gbogbo ẹ láwọn jẹ wúdí àtàwọn ọmọ yóò ń èé pa ìrùngbọ̀n wọn àbí wọn fúnfún wọn ọ̀rọ̀ àjẹ lórí mi wọn èé pa dáró àrùn àgbàlérò lè dáró pupa ó lè jẹ gírí ó lè jẹ ìdí ọjà yóò lò jẹ lójú òní máa jẹ bọ̀rọ̀bọ̀rọ̀ àdéhùn sọlọ́ àtàlà ní pàkáàdì fóòrò torí bẹ́ẹ̀ yà pa sí wọn oníṣẹ́ ọ̀rọ̀ wa náà sọ̀tàlà ń sọ pé pa sí wọn nínú ìmúra àti tẹ́sí nínú àríta nínú náà ẹ̀lìdáhìlì wọ́n ní sẹ́kà níbi sọ́lá àtàláyà àwọn àgbàlagbà náà àwọn àǹtọ́ tí wọ́n bọ̀ wọ́n funfun ọwọ́ àná ìyẹn àǹtọ́. hàmìrù wà hàmìrù ìrùgbọ́n ṣe lọ pàṣẹrẹ àdìkẹ́ pàṣẹ lò wà káàlì fún àkàlẹ̀ ìṣìṣà ẹ̀yà pàṣẹ àwọn tó ń fún jẹ́ra ẹ̀rí wọ́n á tún pàṣẹ wọ́n máa ń wọ tòkòtò wọ́n yẹn sẹ́mbà tẹ̀lé títí ọlọ́run ẹ̀yẹ máa wọ tòkòtò kẹ́ sẹ́mbà tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀yìn apàtẹ àwọn bàtàkà àbíà. wọ́n sọ máa sọ́dọ̀ láti ẹni yẹn wọ́n máa ń wọ bàtà ìbọ̀sẹ̀ ṣùgbọ́n wọ́n yẹ wọ bàtà wọ́n tó fàṣẹ bí nínú sọ̀lọ́lọ́wọ́ àdùsọ́lá ìgbésẹ̀ rí àwọn ènìyàn àtọ̀ wọn a wọlé subhanallah àtọ̀ wọn a máa wọlé ṣùgbọ́n ìrùbọ̀n wọn ni wọ́n tẹ bí ó ṣe gbójúgbójú ni òṣìṣẹ́ ọlọ́run sọ̀lọ́wọ́ àdùsọ́lá ní kó sùn sí dáadáa kù àtọ̀ ní ẹ̀yẹ kí ẹ má jẹ́ wọlé ìfọkùnrin ni wọ́n fi rú àtàní ìnẹ́tò ṣùgbọ́n ìrùbọ̀n ní ẹjọ́ pọ̀ dáadáa wà أيام الدعوة كتابيا نسأل الله تبارك وتعالى من أسمائه الحسنى وصفاته العالية أن يسلمنا طريق المكتوب عليهم والصالحين اللهم رب الجبرات وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف به من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم قوموا إلى صلاتكم ورحمة الله تعالى